ṣe ọlọ́run kó bá náàbí ní àtàwọn ará ní àtàwọn ọ̀pá rẹ̀ ìbẹ̀lọ́wọ́ bá kó sánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn ọ̀pá wa àtàwọn ọ̀gá wa tó gbọ́ àwọn jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ọlọ́mọdé àfàánú ẹ̀yí wa kó láyàtọ̀ òkè àrẹ̀ kí lọ́ta ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ètò ẹjọ́ náà lágbára mùsùlùmí àdúwà òsìláhùl mọ́mìn àdúwà òun náà ní dá mùsùlùmí àbí òun náà ní nǹkan àjá mùsùlùmí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdàmà dábùbù wà láyà tí láti kìyàmà kárípá ń tàdúrà lọ́pọ̀lọpọ̀ ìtàdúrà lọ́pọ̀lọpọ̀ mọ́fà sí àṣírí pàápàá jùlọ ìbò tí ń bọ̀ yìí kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó ìdàmà dábùbù ẹ̀bùwọ́ ọlọ́ọ̀bà àwọn ìjàwó ìtàwọn èèyàn wà desperate tí wọ́n múra sí nǹkan yìí ojúlé ayé náà lọ ni dẹ̀rọ ọba kọlọmọ dáàbò bò wọ́ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà sàánà wọ̀ sàárà ẹbí wa àwọn ọmọ wa àtàwọn òbí nípa àdúrà náà ní ọ̀pọ̀lọpọ̀ gbọ́kànlé ọwá yọ tí wọ́n bí àdúrà ọwá sí ọ̀pọ̀lọpọ̀ nípa àdúrà ìtàn sí ọ̀pọ̀lọpọ̀ nípa àdúrà títí kò ní ìlú mú àfáwa Abdulrazak ibn abdulmohsen al-Badri ọlọ́gbọ́ba sàfà lẹ́kọ̀ọ́ rẹ̀ láti kó àwọn ẹ̀kọ́ ìjọ láti kọ́ wa nípa àgbọ́yé nípa àwọn àdúrà títí àti أذكار جوان سلسون الأجبر من يعرف نعم. قد جاء في القرآن الكريم أبي نعم. وأني وقد جاء في القرآن وقد جاء في القرآن الكريم نصوص كثيرة تبين معنى كلمة الله التوحيد لا إله إلا الله وتوضح مراد بها كان إذا جوا القرآن لك ولي أما الناس القرآن àwọn àyà tó pọ̀ bí sẹ́làyé fún wa nípa gbólóhùn ọmọlọ́run lọ́kàn náà ni láàrín ìlà bẹ́ẹ̀ sẹ́làyé àgbàlérò pẹ̀lú ẹ̀ ní ìzáàrí kọlù láìsàárá nínú àwọn àyà bẹ́ẹ̀ gbọ́nà tó wá pé wà ilá òkúmi ilá ohun wáyé alọ́lọ́run tẹ́ máa jẹ́rí fún tẹ́ máa jẹ́rí fún ọlọ́run ọba kan ṣoṣo ni لا إله إلا هو والسلم إذا وزنتك أبصر هو الرحمن الرحيم كنا ونان يبعدك آياتك يرون وقوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين لا الدين أنفاء لا أعطوا لك إن كمي جبتك ولا ما بعد لو كتم كما تكليك لو كما تريد لني ثم جلو قوله تعالى إذ إبراهيم لأبيه وقومه ثم في إبراهيم عليه الصلاة والسلام إن سبب به كوان ياري إنني براء مما تعبدون نبوبو تكو بنتين جسم كلين ولون إلا الذي فطرني فإنه يسيادين أيا سريتكم لتدامي كن كان يسمي منها أناني الله سبحانه وتعالى جعل كلمة باسة في عقبه لين واسل الله واسل كلمة يقول من سكلير لعلهم يرجعون ما وطن سلاه قال تعالى يكاد عن المؤمن ياسر الله بان صلى يفوان مؤمنين سواء لا يوميا كنا هنا أما النبي الله بابك أسيب ثم في نوشة ياسر نسبة يقول وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون kí ló fẹ́ kọlù mí kí ní jọ́sìn fún ẹjọ́ pé òun ló fẹ́ dá mi láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ́ rẹ̀ náà wọ́n dá padà sí àfẹ́rò mi dúró ní àléà kí wàá máa mú ọlọ́run ọba ní ìlẹ́yìn ọlọ́run ọba ní ìrọ́jìnì náà níbi dúró tó fẹ́ kú nira kó bá mi rọ́ mọ́ ọlọ́ba. ìlà tó ṣẹ̀fà tó ń ṣe ìgbẹ́ wọn ní tèmi náà fàánà ká lọ́sí nílà ní kúrò yọ ọlọ́ọ̀bá ní ìdá láti dọ̀là lè mọ́bí nígbà náà lórí dájú wà náà tó kú sí tó kọ́ hàn ọlọ́run sí wà lọ́nà وقال تعالى قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين كمي وقبلتها كما تجد ولوبا مخلصا فلوك لا أدين لك وأمرت أن أكون أول المسلمين لا سيكون جنة فقط جوج تلفون وضع قل إني أخاف إن أصيت ربي عذاب يوم عظيم آه، من طياني لا قتلوا من ما شلوا من من بيوية تدلق كل يوم يتدلق من بيوية على بطيئة جوانا قل الله أعبد مخلصا لأدين قتلوا بأني كلمة جوزفه لا أعبد مخلصا لأدين

àmọ́ mímú yìí wà nínú àwọn ọmọ tó wà nínú àfin rẹ̀ tí wọ́n fi mẹ́ra ó di ọlọ́rọ̀ ẹ̀rọ yẹn fún wa nìkan nípa tí màtọ́nù fẹ́ pa náà mùsá alẹ́ ìṣọ̀gbọ̀ sílẹ̀ tí a kọ́ ní kó sọ pé a fi náà ọba ẹ̀jẹ̀ ti mẹ́rin rẹ̀ kọ́ mẹ́rin kọ́ mà ẹ̀wọ̀n tó rẹ̀ débi ẹ̀ bóyá lè àá ó di wa ọkọ̀ tó gbé yẹn máa fún àwọn afáàtún náà àwọn ni wọ́n tí ò ní gba rárá o àgbọ̀dọ̀ gbọ́dọ̀ ìjọba káfíìn rárá o ìjọba wà lọ́wọ́ káfíìn àwọn mùsùlùmí pàṣípì ti ń bẹ bí o bá rí nǹkan sí wọn dìwọ́ aburú wọn fẹ́ fáwọn mùsùlùmí ó díye wa ọlọ́wọ́ àwọn ìfowópamọ́ nípa amóhùnmí ní tó wà nínú ìjọba káfíìn àfẹ́rẹ́ àwọn kò sí eléyìí ni àlàyé tó lọ́n ti wá nítorọ̀ ìṣẹ̀lẹ̀ nípa múmìnì nì tó wà láàrin àwọn èèyàn firaun wọ̀yà káwọ̀ mú sọ àwọn èèyàn rẹ̀ múmìnì sọ àwọn èèyàn rẹ̀ kọwọ́ firaun nù máa rí adúrókùn ilọ̀ nàjá tí ó tẹ̀sí kúnlẹ̀ ilọ̀ náà kí ló ń ṣe kí ló ń sí ni adúrókùn ilọ̀ nàjá mú rí wípé mú ń pẹ̀lẹ̀ fún yín يدعونني إلى النار هي مسكينة يدعونني أن أكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الجفار ẹ̀kìmí kí ẹlẹ́gbẹ̀gbọ́ pẹ̀lú ọlọ́run ba kí ma ṣe ẹgbẹ̀ pẹ̀lú ọlọ́run ba nípa kí ní ma ń ta rẹ̀ ìbílẹ̀ ń pè yí gbọ́dọ̀ ọlọ́run ba lágbára jùlọ ọba tí ma ń fòrìdè kúkúrú jìwà لا جرم قصير جنبه قال من جلبان لا جرم قصير جنبه يمسدعونني إليه بلك مثلي ليس له دعوة في الدنيا ولا في الآخرة يجب أدعى من لا يأذن القيامة ونسينا الكفر لا يأذن القيامة أوديوا أنا مردنا إلى الله وتواعتني قالوا دونونا قرأسي orí wọn musrifina àwọn tó balẹ̀ jẹ́ àwọn òbílẹ̀ jẹ́ kuma ashabun nar wọn náà wọ́n dáwọn èrò náà ilé ni múmi tó wà láwọn bà ní àwọn èèyàn sàráhùn wà sí fáwọn yọrọ mi kọ̀lá àyà tó fi àrùn máa na kàfíra jùdà ní kúta ní àwọn àyà tó tọ̀rọ̀ kọ̀bá ibẹ̀ kọ̀pọ̀ gan-an وهي تبين أن معنى لا إله إلا هو البراعة من إيجاد ما سوى الله من الشفعاء والعنداد أما مثل عيسوى إتما لا إله إلا الله هنا نبوكسه إجناسي من عبادة ما سوى الله كل جسم كمين كي سلام الله سبحانه وتعالى من الشفعاء أنه تلقون وسكري والعنداد تعورهم وإفراد الله وحده بالعبادة àti mú ọlọ́run láfòó nìkan tó nípa ìjọsìn fún nípa ìjẹ́rìsó ẹ̀rù ààbẹ̀ ọwọ̀lùhúdà ilé ìlújú ọ̀nà tààrà jílù lahaq kun náà ni ẹ̀sìn lódó alẹ́dẹ̀ alkalallahu bí irúsọ̀lọ̀wò wa anzala bí ìkútuwa tọ́lọ́wọ́ bá torí ẹ̀ ráhùn tẹ́ǹtẹ́ títílẹ̀ sọ̀wọ́n tílẹ̀ يقول لا إلى الله من غير معرفة لمعناها يقول لا إلى الله لا يقوم سماري ولا عمل بمقتداها إلا في نشيشته بل ربما جعل لغير الله حظا ونصيحا من عبادته بل أمو يكفيك نوع وجسي صلوبا وما في فولو مين غير من الدعاء أغبيا دعاء سيشي ولا خوف أبي بيع والذبح أبي دونك والنذر بحجة وغير ذلك قبله من أنواع العبادات من ونيرو إجازة فلوبا فإن هذا لا يكفي العبد ليقول فوق نسكة كمبانية يقول أن يكون من أهل لا إلى الله أجل أنه يعني لا إلى الله ولا ينجيه يوم القيامة من عذاب الله bẹ́ẹ̀ kò sí ní ìlà kó nù ìyá ọlọ́run níbi àkíyàmọ̀ ọlọ́run bá ń bẹ̀ mọ́sọ̀rọ̀ ní ìyàlá ìtọ́ àkíyàmọ̀ وليس لا إلى الله اسم لا معنى له في يوم لا إلى الله كيس القرآن سني إتما أو قولا لا حقيقة لا بيبلون سني تفو أو لفظا لا مذموم لا بي قرار سني إنو àmà káyọ̀ tó ní ọba lùgbọ́ ní bí ọ̀pọ̀lọpọ̀ àwọn lérò àwọn aládùn tó àti dábàá alẹ́lẹ́ yẹn tàkìdó na alẹ́ bẹ́ẹ̀ tó bá pé kì dáríga ó wà lókù bí áàrí kalma ngir itikani fi kalbi shay'in min al-ma'ani fi daka fa yadda fi daka fi la ilaha illallah lókù بشيء من المعاني من يوم تمام أو تلفظ بها بقي يصدون دلالة من غير إكمال بشيء من أصول الأصول والمبادئ مباني لا يكفي أيام تدون وكوه توالير هذا قطعا ليس هو شأن هذه الكلمة العظيمة كي بلو هي كيف تمرني بل هي اسم ní máàna àbúyìn gbólóhùn kan ni púpọ̀ kan ni tó ní ìtumọ̀ tó kéré ọgọ́rùn láwọn máàna jẹ̀lẹ̀ àti gbólóhùn kan ni tẹ́ pé ọgbọ̀ngbọ́n nítumọ̀ wà àtẹ́lùmí jẹ̀lẹ̀ màánì púpọ̀ òun ló tó gbogbo gbogbo túmọ̀ lọ حاصله دوسنا سيدات كلها كما تقدم دعم فكل يوم كتاب كتواجه براعة من إبادة كل ما سوى الله ما وخير وشفين كسكوا لون كميت وجسك إلي الله سبحانه وتعالى وإقبال على الله وحده لأنك قاعد القلوب خدوعا أن تعرف الله هو خمس الله ذللا هذا يعرف الله تعرف فاكروني وأعجلك واجه الله سبحانه وتعالى طمعا لينا كما تذكر وربا كما فاء وإنابة كما تذكر غير لعبة وتوكلا ذكر لعبة والدعاء أن تبع دعاء الله وطلبة ما تذكر لعبة وصاحب لا إلا الله صاحب لا إلا الله لا يسأل إلا الله بما تنوكا في لعبة ولا يستفيد إلا بالله كل ما وقوم بني لا كفو ولا توكل إلا على الله من يبقى هلو من أفوالهم وبعد ولا يرجو غير الله من يبقى إنما جهنك أفضل الله وبعض الله أكبر لا يخبه إلا بالله لله قنيد كافي فلهم وبعد ولا يصرف شيئا من عبادات لغير الله قنيد كنوا ويجسفون فلهم وبعض كرسول الله يكفر الجميع ما يبقى من دون الله

لكن التوفيق بيد الله وحده ما في يتكلم لا لا كل داعية هو لون كلوع هو وحده مستعان قولي كان مثل الدواء كل مثال دواء ونوبة كان ولاة القيامة والسلام عليكم ورحمة الله وبركاته